وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقفهم الله أتركات الزفون نبوى محمد صلى الله عليه وعلى آله وسلم kí ìfẹ́ àti ìgẹ̀ náà kí ó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo náà lápapọ̀ ẹ̀yìn ẹ̀rùfẹ́ ọ̀nà ọba ohun tí a máa ṣe lálàyé fún wa lẹ́ni ó ní ṣe pẹ̀lú ìwọ̀ ìwọ̀ tó jẹ́ pé òun náà ní ìwọ̀ tó tóbi jù lọ́rùn wa. tẹ́gbẹ́ tó bá bí ẹnì kọ̀ọ̀kan wa náà nípa ìwọ̀ yìí ó yẹ ká mọ̀ ó sì yẹ ká lè dáhùn bó ti tó àti bó yẹ bẹ́ẹ̀ náà ló yẹ ká ṣiṣẹ́ tọ̀ òun náà ni kòkòrò èyí tó wa torí pé ní ìwọ̀ tó pọ̀ bá fún àwọn ni ó gbé fẹ́ni kọ̀ọ̀kan wa lọ́rùn gbogbo kálukú náà lẹ ká fún ní ẹ̀tọ́ rẹ̀ ká fún níwọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá nílò Muhammad sallallahu alayhi wa sallam mídèjì wọn fún Abu Darda ìfàáfì kulla dhi haqqin haqqahu fún ọlẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ nínú hadithi yìí parí rẹ̀ pé kí sọ̀hàbí yìí fẹ́lẹ́ kan lẹ́tọ́ ẹ̀ olùkọ́ sọ̀rọ̀ síwájú ìfàlẹ̀ rọ́pìta àdéhìkà ọlọ́ọ̀bá rẹ̀ ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ ẹ̀ wàlìlẹ́fìkà àdéhìkà ìwọ náà lẹ́kọ̀ọ́ tó fúnra rẹ̀ wàlìlẹ́fìkà àdéhìkà bákan àwọn ará ìyàwó ni ọmọ ni sọ́gbà àlọ́wọ́ ẹ àníwá parí ẹ̀ pé fàtí kó làdé hakin hakọ̀ fún ẹlẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ ẹ̀ báyẹ̀ tó ìtọ́ wápọ̀ tó yìí tó jẹ́ àágọ́mọ̀lẹ̀ òkú tó tóbi jù nínú àwọn ẹ̀tọ́ tó wà lọ́rùn wa onẹ́ni hakullahi ta'ala ẹ̀tọ́ ọlọ́run ọba ọba àlekẹ́ ọlá ọba tó dá wa ẹ̀tọ́ rẹ̀ òun náà ní ẹ̀tọ́ tó tóbi jù ní ọrùn wa tó yẹ pé oníkálùkù wa náà bẹ ká fún ọlọ́run wa lẹ́tọ̀ọ́ rẹ̀ kí wá lẹ́tọ̀ọ́ ọlọ́run jẹ̀mọ́ àlejò Muhammad sallallahu alaihi wa alihi tó ṣàlàyé rẹ̀ fún wa nínú hadith tí Mu'adh bin Jabal radiyallahu anhu tí ó gbà wá oníkóńtò rìdìfà rọ̀súùlélá ìfúnlọ́lá àníwọ̀sánlám aláṣìmáàrí oníjọ́ kan mo wà ní orí kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú anẹ́bíwá Muhammad sọlọ́lá àníwọ̀sánlám níjọ́ kan ànẹ́bí gbé mi sẹ́yìn àmì lè jọ wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kan náà lùkọ́ọ̀lù láwù Ufayr ó wà lórí wáyà kẹ́kẹ́ orúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ aríkọ́ nínú hadithi yìí pé àṣà ká máa fún ẹranko lórúkọ òfin tó burú bẹ́ẹ̀ tó bá lólóńgbò kọ fún lórúkọ tó bá ní ẹrin ewúrẹ́ kọ fún lórúkọ tó bá lẹ́sìn kọ fún lórúkọ orúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ ànẹ́bì tó wà ti mọ̀ á ti jọ gùnjọ ìròyìn ọ̀fẹ́ yìí bẹ́ẹ̀ lànẹ́bì ní ràǹkúmí tó rọ̀dí ẹ̀rọ pẹ̀lú anẹ́bí lórí kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí náà ń lórí ń sí ìfẹ́rí bàbá anẹ́bí ní pépé sẹ́yìn ìdìlìbáṣàr gbogbo àwọn ẹ̀dá ni akọrọ̀bù kálíkì ẹ̀ńdọ̀wà òun ló jẹ́ pé ọlọ́ ẹ̀rẹ́ lómi ilé ní pátákó náà ti ní nǹkan lọ́wọ́ wọn àtọmọ aṣẹ́ rẹ̀ òjò lọ́wọ́ kọ̀kọ̀ àjọ lérin pọ̀ káíkọ́ láṣẹ ní alágbára kan nínú ìlú wọn àti ọmọlẹ́yìn òní lè jọ ṣùgbọ́n nígbà Muhammad sallam àìkókò síbi tá àlè kẹ́kọ̀ọ́ àlè wà nù mọ́tò ká máa kọ́ra alẹ́kọ̀ọ́ àìtẹ́sí náà lágùn àlè kọ́ra alẹ́kọ̀ọ́ torí pé àlèṣíkìmọ̀ tó dọ́ọ̀lá tòlùmọ́mìn gẹ́gẹ́ báwọn àfáà sí máa ń sọ pé ọ̀rọ̀ ọmọ ní ìtí mùsùlùmí wá káàkiri ní haitu wà jáde ha àkàzà ha orí tó bá ti rí mọ̀ náà ní tọ́jú pé wọ́n lànàbí wa tó fẹ́ yà Mu'az ìyá Mu'az ó dá nàbí ló fẹ́ labbaika wa sa'adaika ó dá nàbí ló. atadri ma haqqullahi 'ala al-'ibad ǹjẹ́ ọmọ ìwọ̀ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá ìwọ̀ tọ́lọ nígbà lórí àwọn ẹ̀dá wa haqqul ibadi 'ala Allah àti ìwọ̀ tí ọlọ́run náà ṣe lọ́rùn rẹ̀ fúnra rẹ̀ láti fẹ́dà tó pé àgbọ̀dọ̀ pé àti ìwọ̀ fẹ́dà náà dì fáàfù lọ́dọ̀ ọlọ́run òbẹ̀n tó dì kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run gbọ́dọ̀ fún mi ní nǹkan báyìí tọ́lọ̀ bá fún ẹ òun náà ló la fúnra rẹ̀ pé òun ó fún ẹ ṣùgbọ́n ní gbọ́dọ̀ fóun dẹ̀dẹ̀ ni lórí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ náà ló mọ̀ eléyìí wà nù àṣà àlẹ́bíwá Muhammad sallallahu alaihi wa sallam tó wá bẹ́ẹ̀ pa àwọn sàhábà lẹ́kọ̀ọ́ àti sí wọn bí ìbéèrè ń jọ́rin ìgbà míì kó dáhùn yóò rí bẹ́ẹ̀ ìgbà míì kò sì ní rí bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ àìfọ́ ìgbà àtẹ̀lẹ̀ rúùnà mọ̀lẹ́mọ́fí ǹjẹ́ ẹ̀mẹ́ni tí ó jò kalẹ̀

ṣùgbọ́n ní hadithi Mu'adh bá ń sọ yìí Mu'adh tó bá nẹ́bi pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló ní mọ̀ ń pa rẹ̀ àlẹ́lúwa sọ tí ń jẹ́ ìwọ̀ ọlọ́run fún Mu'adh tó hákọ̀ lọ́ọ̀rì alẹ́lẹ́ibáàd ẹ̀tọ́ ọlọ́run lórí ọmọnìyàn ó ní ayé àbúdúhù kẹ́níkàlùkù mọ́ ẹjọ́ fífún wọ́n là yóò ṣírí bí ìṣe à kẹ́sìmọ́sẹ̀ bọ́tù tó bá bí kálukú wa náà pé nínú ara ìkù tó wà lọ́rùn ẹ ìwọ̀ tó wà lọ́rùn ẹ èwo ló tóbi jù tó gbọdọ̀ sọ náà ni pé akùnlá ìwọ̀ ọlọ́run kí wá ní akùnlá alìbáadà náà nìjọsìn ikhlasul ìbáadà lillah káàmà gbẹ́kù fún ọba ní kájọ́jọ́ ìwọ̀ ọlọ́run bá ní pépé ọlọ́run bá bí kálukú wa tẹ́wọ̀ yìí kó lẹ́ẹ̀ẹ́dẹ́ṣẹ́ àlejò tó wà fún fún muhammed pé wà á kúlẹ̀ ìbáàdì alọ́lá ẹ rí ìwọ̀ tí ọlọ́run bá sọ́nà wá sàálà tó ṣe lọ́rùn yẹn fúnra rẹ̀ láti fún àwọn ẹ̀dá náà nígbà táwọn bá múwọ́ ọlọ́run bá ṣe. kí ni wọn náà an la la gbogbo ẹni tí ò bá ti ṣe tí ó mójútó ìwọ̀ tí ọlọ́ọ̀bá sùhánà wà tó lábọ̀ lọ́rùn ọlọ́ọ̀bá sùhánà wà ò ní jẹ níyà. ìgbà tí mo á fi gbọ́ ní ẹ̀dùn pa ẹni tí ó bá ti tẹ́bọ̀ náà ní jẹ níyà ó wá bèèrè lọ́wọ́ pé ní náà. ọ̀ fún mi yàn ìtọ́lọ́ náà lóhun ó ṣe fáwọn ẹ̀dá òní pé ó fi náà òní jẹ wá níyà sọ mú àbújọ́ rẹ̀ pé látò bá ṣírò mọ́tò wọn nílò fàyẹ̀ tẹ́kìlú kó mọ̀ á jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá ṣiṣẹ́ náà ìdí ó dúró lé lórí náà ni pé bàbá láti náà ní nígbà tí ó dọwọ́ ọgbẹ̀yìn ayé Mu'az láti mọ́ pa ìmọ̀ tọ́lọ́wọ́ bá tí ọlọ́run kánẹ́bí sọ fún yìí láti mọ́ pa mọ́ ó wá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn àti tọ́wọ́n àfọ́ àbíyẹ pé yàtọ̀ nígbà tánẹ́bí sọ́hún ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ̀ ń wọnú ìsìláàmù ní kò tí ì wọra mọ́ra ti wọra tó ti ṣe gbogbo iṣẹ́ ìjọsìn tó bá gbọ́ nìkan náà lágbára ìjọba bá ti ṣe nǹkan mí náà ọlọ́run ní jẹ́ wáyà mọ́ á ti padà wá sọ

kẹwàá sùn mí kẹwàá kú mi lẹ́tọ̀ mi nítorí àmọ́ fi dá wọn orí ìdùn mí ni omi rí mo ò nídìí ká fún mi lówó mo ò nídìí owó wọn mo ò nídìí ká sáré sì kí fún mi mo ò nídìí kọ́míṣẹ̀ kẹgbà lọ́wọ́ wọn wà má orí ìdùn ọ̀yọ́ tẹ̀ inú òní mo ò nídìí ká fún mi lóúnjẹ ọlọ́ǹgẹ̀ ní fáwa òun ní pèsè fún wa kò nídìí ká fún olóúnjẹ torípé inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin kíríkọ́ náà ọba gẹ́ni ar-razzaq ọba tí ń fẹ́ àríkìkì dhul quwwati al-matin ọba tó lágbára agbára rẹ̀ lágbára tó wúwo ọlọ́run bá ní ìtorí tóun torí ẹ̀dá wa àwa àtàwà àlùjẹnú onẹ́ni fún oníwọ̀ ìwọ̀ ọjọ́sìn ẹni tó wá ń ṣiṣẹ́ tí kówó jọ tí ò sí náà ọlọ́nkọ́run pé ní sẹ́mo ní ọkùnrin lówó ni kò nídìí owó ẹ èyí tó ń kójọ ń gẹ̀ ní fún ẹ. ẹgbẹ́ pé jíjẹ jíjẹ náà ló ń gbójúlé ọlọ́ọ̀ni kò ní ọkùnrin lóúnjẹ ìwọ̀ kẹyìn náà ní ìwọ ìjọsìn fọ́lọ́run bá kíkà wá sí kámọ́ sí nǹkan fọmọ́ ìyẹn ló ọlọ́run bá ẹnu náà wọn bá aláṣẹ kankan ju pé ní ilá lìyá àbúdò lọ ha ju pé dánwà sí náà wọn bá lọ àṣẹ tó lọ ń pa wá nu ìwọ̀ tó lọ ń gbé fún wọn pé káwá sí wọn lọ́wọ́ bá mo pè sí náírà òdì bàbá sí náà kó jẹ́ pọ́lọ́run nìkan náà láàmú sìn ìjọsìn yẹn ò mọ́ fún dẹ́pà kẹgbórí fún òbí ẹbọ ṣíṣe kẹlọ sọ́dọ̀ ọlọ́ọ̀nì wọ́n yóò fi ìmọ̀ sọ̀lá inú tó tó pọ̀ láti ẹ̀dẹ́ ká máa kírun wà yóò tún zaka bákan náà ká máa yọ zaka wàzá àlíkà dínú lẹ́kọ́ yìí ma ilé ilé ti tó dúró déédéé ìgbẹ́ tí èsì lọ́n tí ògbọ́n náà bá gbọ́ àbí tí ń mú nǹkan mi pẹ̀lú lọ́n tí ń gbé ẹ̀tọ́ lọ́n fún yàn tí ń gbẹ́tọ́ lọ́n fún nǹkan mi ẹni yìí òun ò tí ì ṣẹ̀sìn káwá sínú ọba tọ́lọ́ ọba tọ́lọ́ ọba tààlà

arójìtẹ́ tó torí ẹ̀ lékún olú àrí ìtọ́ torí ẹ̀ sì mẹ́wọ̀n kódà àrí ìtọ́ torí ẹ̀ pa kẹwọ́n lọ́wọ́ sọ́nà ọ̀tá lá fúnni tó ń pa àwọn bàní Israel pé kò lámà já kó rọ̀túùlù bí màlà táwọn àǹkóṣokùn pé kò gbogbo àkóṣe bá wá bẹ́yìn tó bá mú tí ò tẹ̀yìn lọ́rùn wá fàrí kọ́ńtà dábùkú àwọn àtẹ́pẹ̀ ní lọ́rùn wọn fàrí kọ́ńtà tùlù náà sì náà tẹ́ pa kí ni ẹbí pa ọ́n náà kí ló yẹ kí n tọ̀ nírọ́ wípé wá ṣàlàyé ẹ̀tọ́ ọlọ́run fáwọn ẹ̀dá àwọn òjíṣẹ́ lọ kò tó jíṣẹ́ mọ́ ṣùgbọ́n ló jẹ́ pé iṣẹ́ òjíṣẹ́ gbé kalẹ̀ yìí àwọn tó ṣe náà làwọn àfẹ́ẹ̀sì yẹ kó yẹ wá nínú àbí dàrdà anẹ́mi fàínà àwọn wọ́n lè jogún nǹkan ọ̀gbọ́n wọn kódà ọmọ wọn tó wọ́n lè jogún wọn tí wọ́n jogún ìmọ̀ ẹ̀sìn sẹ́gbé wá ìyẹn ni pé ìmọ̀ àfẹ́tọ̀ yìí làánà gbọ́dọ̀ jà fún tọ́lọ́dà ìjàfẹ́tọ̀ àfẹ́tìlẹ̀ ẹ̀kọ́ jẹ́ kájàfẹ́tọ̀ lọ́wọ́ bá ìyẹn ló fata bá rà àfáà kan tó pẹ̀rẹ̀ láàfáà kí e pèpè síbi kámọ́lọ́ lọ́pẹ́ kámọ́ ti lọ pé kéǹkan mí ni pèpè sí korin ìlànà àwọn ànẹ́bí ọlọ́run tara rẹ̀ ní í ṣe torí kọ́ ọlọ́run bá tó sánú àtàlá

ayé láàmà àbúdàbí akéń ìlọ̀lá ẹgbẹ́ kò sí ẹlòmíì sáàmà jọ́sì fún táàkù lẹ́tọ̀ yìí àyàfọ́lọ́ ọba ọba àlekè ọlá ọba tí ó dá ẹnìkọ̀ọ̀kan wa eléyìí náà lọ́mọ́ ń pa gbogbo àwọn ànábì ọlọ́run láṣẹ lọ́mọ́ ń pa gbogbo àwọn ẹ̀dá láṣẹ ọlọ́run kánúrà mùsùlùmí kò máa sọ fún wa pé kúlì àbúdà lọ́ọ̀ àbúkìlì sí ìrìnà òtí wa umirtu an akuna awwala almuslimin ọlọ́n tàbí sọ pé ní umirtu wọ́n pàmí lábẹ́ an a'buda allaha tẹ́ kí mọ́ sílọ́ mọ́kìlífọ́lá òjì tẹ́ kí ìṣẹ̀sì ní mímọ́ kọ́lọ́ ìmọ́ sí nǹkan ní ìmọ́ ọlọ́wọ́ sùpánù ọ̀tọ́lá an pàmíwá látẹ̀mẹ́ alkùrán ọlọ́ni wa abudu allaha wala tushriku bihi shay'a ẹ̀sìn

ọlọ́ọ̀bá sọ́nà wata alá ètò sí atù òun náà ní kéèyàn máa tẹ́bọ́ sí ọlọ́run ní pọ̀wọ́ látẹ́ pẹ̀lú iná ni masajida lẹ́la fàlà tẹ́lẹ̀ ìrùmọ́ ọlọ́ọ̀rì àhàdà ọlọ́ọ̀bá sọ́nà wata alá nìkan ni ẹ máa pè ní gbogbo àìsẹ́ bá ti ń jọ́sìn ẹ gbọ́dọ̀ pé yẹn là ń pè ní ìbáàdà la gbọ́dọ̀ ṣe fún ọdún àlùmọ̀ sálàtì àbí ìdùá pé a ti ń tọrọ nǹkan ọlọ́run náà là á tọrọ nǹkan lọ́dọ̀ torí pò náà là ń jọ́sìn fún òun nìkan làábò orúkọ búra òun nìkan làábò orúkọ pàǹkan òun náà ni tó tóbi jù nínú àwọn ẹ̀tọ́ tàbá àwọ̀dà kejì nínú àìlẹ́tọ̀ọ́ kéèyàn má ṣe ẹ̀tọ́ bó ṣe tó kó má ṣe bó ṣe yẹ yìí tó tóbi jù náà ni kékèyàn gbẹ́tọ̀ ọlọ́run síbò míì ẹni bá ti gbẹ́tọ̀ fẹ́lẹ́tọ̀ ó ṣàbòsí ni ìrọ́lọ́ sọ gbọ́gbẹ́tọ̀ ọlọ́run fún nǹkan míì iná ṣíríkà làbúrò rìn torí pé ní ẹgbọ́ tí ṣe òní tó tóbi jì nínú àbòsí nínú ìfẹ̀tọ́rà rẹ̀ tẹ́yẹ̀ ń ṣe lórílẹ̀ ẹbọ tí ṣe ní kéèyàn kọ́ lọ́n tó dálẹ̀ kó ló tẹ́ lòun mọ ẹjọ́ sì fún kó kọ́ lọ́n tó dálẹ̀ kó ló dún ọ̀sùn lòun mọ ẹjọ́ sì fún kó kọ́ lọ́n tó dálẹ̀ kó lọ́wọ́ kó òun àwọn làwọn máa pè ọlọ́ọ̀tì làwọn máa ń pè ó gbẹ́tọ̀ ọlọ́run ó gbé fókú ọ̀run ó gbé tọ́lọ́ ó gbé fókè ó gbé tọ́lọ́ ó gbé fódú ọ̀ṣun ó gbé tọ́lọ́ ó gbé fún ṣéhùn sọ́kẹ́ àwọn ṣéhùn wa bàbá tiwa lẹ́nu subhanallah àwọn wa ní ẹ àtòwọ́n ṣùgbọ́n ń fún amọ́lọ́ ni tó wọ́n pàwọn ẹni rẹ ni wọ́n òfin pé yóò jẹ́ ní rẹ làwọn ànẹ́bí ọlọ́run ààrẹ ní kẹ́kẹ́ tí ń pa ànẹ́bí láyé àwọn sọ̀hábà ẹ̀rí ìṣe tí àwọn kèfèrí òníkan fọlọ́ńlẹ̀ káwọn mọ̀ dẹ́tọ̀ rẹ̀ fún kàn ní ọba ni wàyà àbúrú nà mí dùn nílá akẹfẹrí a máa ti nǹkan mi sọ́yàtọ̀ sọ́lọ́ mọ́lá yà dùn rúhù wà là yà ń fa òhùn ní tí ò lè kó nira bá wọn tí ò lè ṣe wọn láǹfààní wàyà kò lónà háhùlá ìṣùfà háhùnà ìdàlá kí wọ́n nà mọ̀ sọ kí wọ́n tẹ̀ mọ̀ fún ìpáǹpẹ̀ yìí àwọn náà ní àtún wa mọ́lọ́ àwọn náà ní àtìkẹ́ wa lọ́dọ̀ ọlọ́ ẹni àtún mọ́lọ́ àwọn èèyàn pé orúkọ èèyàn pé àwọn bàbá tí wá nú àwọn òkú ọ̀run wá nú kámọ́tún àwọn mẹ́fà mọ́lọ ilé ọ̀rọ̀ sọkúsọ ni ẹ̀rí ọlọ́pàá láì pé wà sákàtù mi dún ní lá àwòlìyà àwọn ẹ̀mí mú ẹlòmí fẹ́ wòlíì lágbájá wòlíì lágbájá wọ́n bẹ̀rẹ̀ sí pé sẹ́bá fọmọ pé dáǹsẹ̀ yóò dáa ó ní máa na àbúdù hún ìlà ní ìkọ́ rìbú na ìlọ́lọ́ ìzúlùfà tẹ̀mọ̀ pàwọn ẹni yìí náà náà sùn àmọ́lọ àwọn ẹni yìí náà ni wọ́n jẹ ká dọ́nà ọba mọ̀ gbogbo àbí àwọn ẹni yìí ni wọ́n fún alẹ́ tọ́ta ń wá ní nǹkan ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ gbé sí gbogbo orí eléyìí ìṣẹ́bọ ni ìyẹn ló kọ́ bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ mọ ìdí ń jẹ́ tọ̀ ọlọ́run kájọ́ gbogbo gbèsè ayé wa ṣe ọba ọba tó yẹ pé ní náà ni ó ìlànà bí sọ fún pé irun mi ti ń kí pànúsùkì àti gbogbo ìjọsìn mi pàápàá jùlọ ìjọsìn à ń pa nǹkan à ń fowó jẹ́ lórí tọ́lọ́ gbogbo ayé wa ṣe fẹ́ ká lò náà gbọ́dọ̀ lò bákan náà ọlọ́run náà gbọ́dọ̀ fi wa gbogbo ti wa

tààlà ń jayé báàfin lọ́hùn tààlà ń jayé ipò kan là ń lé àgbègbàgbé tọ́lọ́hùn tẹ̀ ọlọ́run ṣàforíjì tààlà ń jayé ta ní ẹ̀sìn ọlọ́run ẹ̀yìn ọlọ́run ọgbọ́n òróró tó bá ń tàbẹ̀tọ́ ọlọ́run bálẹ̀ eléyìí ó jẹ́ máa lẹ́jọ́ burú fún yẹn lọ́jọ́ ọ̀gbìn ìdàkíámọ̀ àti pé ìgbésí ayé òun lọ́dọ̀ ọlọ́run kò ní ìtumọ̀ ẹni tó wáyé tí ò sí lọ ìgbésí ayé rò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run tó gbọ́ ọlọ́run bá fún wa tààlà ó tó ń bá kèfèrí fún wa ó ní ọ̀lẹ́bí rẹ̀ káfàrù àwọn kèfèrí yàtọ̀ òun wọ́n ti gbádùn nílé ayé ìgbàfẹ́fẹ́ ọlọ́run sára wọ́n ń gọkọ̀ ńlá wọ́n ń lólé ńlá mú jíjẹ òun wọn kàmọ́ sákòlò làmì àrùn ọlọ́ni ìgbésí ayé àwọn àtẹrẹkọ ìkẹ̀kẹ́ náà ni wọ́n ẹni tí ò bá ti sí lọ́run kò bọ́lọ̀ ti kàtọ́ ìdí tó kàtọ́gọ́ráìtì wọn àwọn ìkẹ̀kẹ́ náà ni wọ́n ìyẹn láyé ọlọ́ọ̀ká ń fún láyé lọ́rùn wọn kọ́ wà náà rùmọ́tì wà láàbùn ìlú náà wà wọ̀ lọ́rùn níwọ̀n tó wá ní ìfàní ayé tán wá tí wọ́n fẹ́ lọ́rùn lẹ́tẹ̀ tẹ́ kọ́ lọ ń jíyà lọ́rùn ẹ̀rí ẹ̀bọ̀ wá lónìí tí wọ́n pé ayé lọ́jà ọ̀run nílé ìyẹn pé ayé ìyàwó àti sẹ́ńdẹ̀ ní iṣẹ́ kíláwá ti jẹ̀mọ́ ṣíṣe owó rẹ̀ tó ń ṣe ní àbọ́jà tó ń ta rárá àwọn àyàbá làwọn èyí iṣẹ́ bá wá sí lè rí pé àwa fẹ̀tọ́ lọ́run rinlẹ̀ fún láti wá fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ ìyẹn ló bá bẹ́ẹ̀ pé dínà bá kọ́kọ́ kú kò ní bèèrè pé lónìí wọ́n parí èdè owó ti mélòó lọ gbàgbẹ̀yìn ilé mélòó lọ kọ́ mọ́tò mélòó lọ rà ìtọ́ àkọ́kọ́ bí ẹ̀dá náà ni pé tàlọ́ náà bá rẹ̀ tọ́ wáyé wá sùn tàlà nẹ́bí sọ tẹ̀lé ẹ̀sìn wo lọ sí ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nẹ́bí ẹ̀dá tẹ́wọ́n tí yorùbá wá fọ́lọ́run lẹ́tọ̀ rẹ̀ láyé bóòlù ti fẹ́ rọ́nà lọ lọ́jọ́ gbìndì àlùkìyàmọ̀ ìyẹn ló fàbí ẹgbẹ́ ní agbọ́dọ̀ kí èsì ra wa kalọ̀ bẹ́tọ̀ ọlọ́run sẹ́yìn ẹlòmíì fi irú jókè ẹ̀yìn ló gbé sí ẹ̀tọ́ bára rẹ̀ ló kọ́kọ́ gbájúmọ́ kọ́kọ́ tẹ́ra rẹ̀ lọ́rùn tó bá délé lálẹ́ tí lọ ti ń òfẹ́ tí sọ lè fún ọdún ṣe ìtọ́ọ̀lù tí òfẹ́ kan sí náà bá lọ torípọ̀ ọlọ́wà tó wánú àtàlá ẹnu àyínà ṣàyàpín láyò fún ilà àwòlíyá ìhìmìlì ìjàdìlúkùn ṣètọ́nù máa ń pọ̀ nǹkan tí ìròrí àwọn ẹni díẹ̀ lílo ìjàdìlúkùn láti lè wọn fi takò yín tẹ́yìn bá lódodo ni àwọn nìkò tó bá wọn kò lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ́run àmẹyẹ tí òfin náà tó fi da àmẹyẹ kẹfẹ́ rí tó ẹ̀kọ́ ló ti fi bá lùjẹ́ náà tó fà nù la ìyẹn tó bá nílùú lórí ìjẹ́ yóò bẹ̀ sí náà ẹ̀tọ́ ọlọ́run kò dọ̀wọ́ kálukú wa

kódà àwọn ẹ̀tọ́ ìméjèèjì inú àwọn ẹ̀tọ́ lè lábẹ́ tó òbí tẹ lágbára tó tó bá bẹ́ kọntradíkì tọ́lọ́ ọ̀yìn já àdúrùkà táwọn bí náà bá fẹ́ gbẹ̀tọ́ tí ẹsẹ̀ sọ wọn sẹ́ńtúláàsì rẹ àtúnṣìrìkà bí wọ́n lè sọ́nà kàbí ìlú sọ́nà ọ̀sẹ̀ wọn pẹ̀lú mi kọ́ mọ́ fún mi lẹ́tọ̀ mi kọ́ gbẹ́tọ̀ mi fún nǹkan mi fọ́lá àtúntẹ̀ ìhùmọ̀ ọgbọ̀rọ̀ tẹ̀lé wọn yẹ pé ẹ̀tọ́ yọ náà fi bá yẹn ṣeré kódà kó yẹ pé àwọn òbí ẹ̀ náà bẹ́ẹ̀ lé kóńjọ ẹ̀tọ́ ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ tẹ̀lé wọn lébẹ̀ kátó wá sọ pé ọ̀gá mi ni ò jẹ́ kírun èyí iṣẹ́ táwa wà ní ẹ tó níwọ̀ lọ́rùn rẹ jù lóbi rẹ ọlọ́tọ́ bá bẹ́ẹ̀ tiẹ̀ lọ tó níbi fún mi lẹ́tọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ tẹ̀lé kátó wá sọ pé tí èsè òbí ẹ ẹgbẹ́ àwọn ọ̀gá wa náà fún aláyé èyí tó bá ti ń ṣiṣẹ́ nì lọ́wọ́ bí fọ́nà lẹ́fẹ̀ ibi tó ti ń ṣiṣẹ́ rẹ̀ tó yẹ nì ọ̀fẹ́ tiẹ̀ lẹ́fẹ̀ ṣùgbọ́n gbàgbé ọlọ́ọ̀bà tó dáwọ̀ tó dẹ́ni tó ń fún lẹ́tọ̀ rẹ̀ ọ̀jì tiẹ̀ lẹ̀ eléyìí ó yẹ ká kíyèsí ká mọ̀ pò tí a gbé ẹ̀tọ́ kọ̀ọ̀fẹ́ sí káàpẹ́ ẹ̀sọ́ ọlọ́run kò sí bá ti ṣe dédé rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ yòówù kọ́lọ́wà sọ́nà àtàlá kó sàmì ẹnì kọ̀ọ̀kan wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yẹ rúfin ọlọ́run ọlọ́ba subhanahu wa ta'ala tí ó la ẹ̀tọ́ ọ̀jọ̀sìn yìí bọ̀ wá lọ́rùn tó jẹ́ pé nítorí ẹ̀ náà ló fi dá wa ó wá ṣàlàyé àwọn ìjọsìn yìí fún wa nígbà tó fún ọpọlẹ ọlọ́run ní ẹ̀tọ́ bá fún ẹ̀tọ́ yìí kò fi sínú làákàyè wa làákàyè wa máa gbé kalẹ̀ tó yẹ fún lẹ́tọ́ ẹ̀kìn fún lẹ́tọ̀ báyìí nílàkẹ́ ara rẹ̀ ó gbé lànà ńlẹ̀ pàápì sàyé pàápì fóun lẹ́tọ̀ ìyẹn ló Adam alayhi salam tọ́lọ̀ ní kó máa bọ́ lẹ̀ ni àkọ́kọ́ tó kọ́lọ́ wa fọ́ wa náà lẹ́tọ̀ iná rẹ̀ ọlọ́run kó máa bọ́ lẹ̀ ọ̀nà wà mí ní ìhúdà àwọn fi láyé yóò wà látọ̀dọ̀ ọ̀nyọ́ ọlọ́run sẹ́wọ́n àkọ́nà lẹ wá fúnlẹ̀ tọ̀ tẹ́ẹ̀tẹ́ ẹ̀kẹ́ fi agbárí ilẹ̀ ẹ̀kọ́ yẹ ká mọ̀ ṣe báyìí fọ́nà èyí tó tọ́ àdídè rárá o ọ̀dọ̀ ọlọ́run náà lẹ̀ tọ́ táàkù ó ti wá fàbí máa yá ti yá nẹ́kùn mí ní ìhúdà tó bá délé ayé o fala khawfun alayhim wala hum yahzanun kò ní sí fòyà fún wọn láyé kò ní sí dààmú fún wọn láyé bákan náà wọn ní banújẹ́ lọ́jọ́ ọ̀gbìn ìdàlùkì àwọn eléyìí yá pé ní ẹ̀tọ́ ọlọ́ọ̀bà yìí bá fọ́ lọ́wọ́ ọlọ́ọ̀bà náà ló ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ló fi ráwọn òjíṣẹ́ láti wá ṣàlàyé bóòlù àti fọ́nà lẹ́tọ̀ọ́ nígbà tí wọ́n túnmọ̀ fọ́nà náà wá agbé ìjọsìn ohun kò tí ilé jẹ́jọsìn àbí kó jẹ́ bí ọlọ́run subhanahu wa ta'ala tààfẹ́ fún níjọsìn kò lè ṣàlàyé lóbi rán àwọn ànábí ọlọ́run bá wá tó gbé látòrí ànábí wa Adam alayhi salam ó parí ẹ̀ torí wa Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ló pàdé pé ní gbogbo ìjọsìn táàbà ṣe ẹ̀tọ́ ọlọ́run bá fún Muhammad sallallahu alaihi wa sallam bóòlù náà ti ṣàlàyé rẹ̀ fún wa ní. kọ́ ẹ pé alọ́nà làwáyé wá sìn káwá dorí ìjọsìn yìí kodò ìdí ètè tọ́lọ́ kádà fi sin lọ ọlọ́run bá sùpánù wá sáadà kò ní gbàgbọ́ nǹkan bẹ́ẹ̀ ìyẹn ló bá fẹ́ pé ìbáàdà tá à ń ṣe ó gbọ́dọ̀ ní àwọn ṣùrùt àwọn kọ̀ndíṣẹ̀ tá à ń pè ní ṣùrùtul qabul àwọn nǹkan tó ló fi gbà lọ́wọ́ wa pé ẹ̀tọ́ yìí ọ̀fun mi mo ṣe fẹ́ alákọ̀ọ́kọ́ ẹni alìkìláàbù káṣe nǹkan nítorí tọ́lọ́run nìkan gbogbo ohun tó bá fọ́lọ́run lẹ́tọ̀ọ́ káfún torí tí ẹnìkan kó mẹ́jẹ nítorí ẹ̀dá kó mẹ́jẹ nítorí pékányìnwá kó mẹ́jẹ nítorí nǹkan tá ń fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn àbíkọ́ mọ́ sọ wá lẹ́nu àbíkírun lápẹjú ẹ̀tọ́ ọlọ́run ni pẹ́yẹ́pẹ́ torí ọlọ́run láfikì à ń gbàwẹ̀ tẹ́tọ́ ọlọ́run láfigbà à ń fi

àbí torí tọ́lọ́run ọba nígbàtà àpọ́lọ náà ló lẹ̀tọ́ yìí pé tọ́ wá tún torí àwọn èèyàn ṣe ìyẹn lọ ní fi wo ẹ̀gbẹ́ pé nìkan yin àbẹ́ nìkan bú ẹ lórí kí ni lórí pọ̀ ń ṣe lọ torí kí ni torí pọ̀ ń kúkú lọ ṣe kú tẹ́lẹ̀ ẹni tí wọ́n kàn máa sọ kó mọ̀ bú ẹ kó mọ̀ takò ẹ kó mọ̀ dájú ẹ láyà lọ́rọ́ sọ torí ẹ̀ ṣe torí pé èèyàn bá wọn torí wọn ṣe agbọ́dọ̀ ti jọ sí wa nítorí ìtọ́lọ́ ẹ̀tọ́ rẹ ní ìlànà pé ni mo kùlù sí ìnara òdìní ìjọ tuntun mú ní wáyíwá tẹ jẹ́ kó jẹ́ nítorí ìtọ́lọ́run nìkan ṣoṣo ẹ̀mẹ́jẹ̀ kó jẹ́ torí nǹkan mí tẹ́yìn wá yẹn ni olúwanu hadithi kudusi tí anábìlọ́lọ́ ní ana akina ṣùràká àni ṣíríkì èmi mo rọrọ kọjá kí ní olùbákẹ́gbẹ́ kò láfiwé wà lámiyàkùn láwù kúfùwà ní ahad kò ní ẹnìkan tó jọ nínú ìròyìn rẹ̀ ní nínú gíga rẹ̀ ní kò sí ẹni tó jọ ọlọ́ni èmi kọjá akéde wá ní olùbákẹ́gbẹ́ mọ̀nà amílọ̀ amẹ́lán ẹnikẹ́ni tó bá túṣẹ́ kan lu yín níṣẹ́ ìjọsìn tó jẹ́ tọ́ tèmi ọlọ́run aṣèrà kàfíà máa yà tó ṣe ń torí tèmi ọlọ́run ó tún wá mọ́ àwọn kan tí olùbá kẹgbẹ́ tó tún ṣe torí tí wọ́n náà irun tí ń kí yóò fẹ́ kọ́lọ́ gbà wọ́n tó fẹ́ kí bàbá alágbájá náà rí pé mo mọ̀ ń kí kùránì tí ń ká yìí mo fẹ́ kí ọlọ́ngbà mo tó wá fẹ́ kí àwọn èèyàn náà mọ̀ pé nǹkan báyìí mo ṣe owó tí ń ná síbi tọ́lọ́run mo fẹ́ kí ọlọ́ngbà mo fẹ́ káyọ̀ mọ̀ pé náwó náwó ni mí tó bá ṣe ń torí ọlọ́run tó nítorí àwọn ẹ̀dá ọlọ́láwọn tàràtùhù ọlọ́ni ìjọsìn máa fi ilẹ̀ wà ṣíríkàwò àwọn tó torí wọn tẹ́hùn yàtọ̀ sẹ́mi òun dájú wọn pé kàn mo bu wọn ọlọ́run nígbà so ẹ̀tọ́ ọlọ́run bá gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́run nìkan òun láti ní ìhlásù ní ìbádàtù lillah kásìjọ sí torí tọ́lọ́run gbogbo bábá dé kámọ́wọ́ ẹ̀gbẹ́ fẹ́ẹ̀rẹ̀ mi ní máa ṣe léyìn ní máa bú mi bákan náà ìyẹn ló jẹ́ kẹ́lómi tó máa ṣiṣẹ́ ìjọ sí mi kò fẹ́ ká mọ̀ pé ìṣe báyìí rárá ni ẹgbọ́n tẹ́ ẹ̀ máa fún ẹ lẹ́nu àbá lágbẹ́lá mẹ́rọ tó sì mọ̀ ni ẹ fún ẹ lẹ́fẹ̀ẹ́ ó jẹ́ naira tó sì rẹ̀ pé ọmọ pẹ́tọ́ ẹ ní wọ́n ní fún bàbá tẹnisí àti bàbá déwálé náà ń bẹ̀ ọ̀nà ọkọ̀ àkú ẹkú gbowó kẹ lọ fún wọn tó wà pẹ́tọ̀ mi ni èwo ni kí n fẹ́ lómi torí pé ẹ̀tọ́ tẹ́mi ni kẹ́ni bóòlọ́ ni n fẹ́ lómi ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tọ́ fẹ́ fẹ́ràn lẹ́tọ̀ọ́ tó tó wá ń pe kéka yẹn náà rí ẹ̀tọ́ ọtọ́lọ́ àgbọ̀dọ̀ ṣe ń torí tẹlómi torí tọ́lọ́ nìkan ló gbọ́dọ̀ jẹ́ tọ́lọ́ òfin gbà kọ̀díjà àkọ́kọ́ tí ẹ̀tọ́ ọlọ́run bá fún tó gbọ́dọ̀ níwe tọ́ba bẹ́ẹ̀ tẹ̀tọ́ torí tọ́lọ́run pa níyàn wá dáa torí tọ́lọ́run là ń ṣe wá kù kejì ó ní mọ̀tà bá àtọ̀rọ̀ sóòlì láàrí sallallahu alaihi wasallam àwa wo lànà bọ́lọ̀ ṣe gbé lánàá ní

ẹ̀yìn lè pe ní kẹ́rẹ́kẹ́ kí bí mọ̀ dúró tí ò bá ti lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ń fúnlẹ̀ sọ tara yìí lẹ̀ ṣe inú kẹlẹ̀ ń kí ni tàájúdù kẹlẹ̀ ní ẹni tó bá ti yàtọ̀ tí ti gbélẹ̀ tara yìí ṣe àdúrà kẹlẹ̀ tààrà lẹ́ńtẹ́ ní òkú lẹ́ńtẹ́ fún ní ara iná lẹ́ńtẹ́ fún ní tẹ́ bá ti ṣe ní àná ẹ̀mí dẹ̀dọ̀ ọlọ́run ó gbà á kìí ṣe pé kàṣọ yẹn ṣe pèlè wa èyí pé kọ́ ọlọ́run ní gbà tó ní pẹ́ẹ́nì bìrì sọ pé pàwọ́ àrọ́ dù á dá padà ní àìpẹ́ inú nǹkan tó bá ti yàtọ̀ sí sáré mi wá tá a bá lọ́rùn ó gbà àwọn agẹ́ńpa kàdíìsì ìtumọ̀ rẹ̀ pé tó agbọ́dọ̀ wà kọ́ọ́lẹ̀ fún ẹ̀sìn àkọ́ọ́lẹ̀ ní là bàbá wọn ní kí adam máa bọ̀ ẹ̀rọ tó sọ fún fàímà láti ánàkùn mí ní ìhúdà tí ó bá nílé ayé ẹ̀kẹ́ ní máa ṣe bó ṣe wù yíò bẹ́ẹ̀ ṣe láyé àtọ̀dọ̀ mi ni ó ti wá ẹgbẹ́ ẹ̀tọ́ ọlọ́run tá fún ọlọ́run ni ó ṣàlàyé ẹ̀ fún wa nítorí ẹ̀ ni ó fi ráwọn ànẹ́bì wa ìkánná àbá ń sọ fún wa pé ní káípẹ́ ní kò nídi káwo bí ọlọ́run ṣe rán ànẹ́bì wa ni kákan agbé ìránẹ́bí wá sáyé káàlẹ́bí wá sàlàyé ẹ̀sìn fún wa ó tún ẹgbẹ́ ààlẹ́ ẹ̀sìn bó ti wù wá agbọ́dọ̀ owó bọ́lọ́run ti gbé kalẹ̀ ẹ̀tọ́ bá fọ́lọ́ òun náà ló ilé ni ọtí fún mi ilé ìmọ̀ ṣe fún mi tó bá tẹ́lẹ̀ ìwò nígbà ànẹ́bí mi rè ẹwù wọn láwò kọ́ṣe pákẹ́tẹ́ bá ṣe ẹṣẹ́ nítorí tèmi ẹ mọ́ tẹ́bọ́ ilé a bá ń kánà náà bíra pé ẹ̀ẹ́tẹ́tọ̀ ọlọ́run sáwà náà ń fún ọmọ ìlú òfin ẹlẹ́tọ̀ ẹ lupa bẹ́ẹ̀ ni ó yẹ kọ́mọ fún bí lẹ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn òbí ìwọ náà máa ronú pé ṣé wọ́n náà fún ọlọ́run lẹ́tọ̀ rẹ̀ ìwọ ọ̀gá ọmọ ẹgbẹ́ rò fún ẹlẹ́fẹ́ àdúgbọ́mọ́ fún ẹlẹ́fẹ́ o tọrọ bí sáfù ẹ̀ ọ̀n bínú sí ọlẹ́mọ́ wà ní jẹ́mẹ́ ìyàwó

ṣùgbọ́n wa ti wá ẹ̀sùn ọtí wa ní kẹ́sà mọ́ dùn wa kódà kọ́mọ ẹ̀yẹ́ mọ́ kírun mọ́ kọ́mọ gbàwé àbí kọ́mọ takọ́ lọ́n kò ní tó kàn wá táwa tó rẹ́ni tó nípa ara táwọn yẹ ká jà fẹ́tọ̀ ọmọ lọ́rùn ọ̀nà ìwòrán náà lè tó bá wọn ẹ fílẹ̀ ṣùgbẹ́tọ̀ ti wá ń kọ́ táwọn máa ń fílẹ̀ kọ́lọ̀mọ̀ tó wọn wọn náà wá lọ́wọ́ kọlọ̀ bá sọ́dọ̀ wa tààlà kó ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa kó kẹwàá láyé kó kẹ́ ọlọ́jọ́ ọ̀gbẹ́ni alkiyama wa sallallahu wa